ní abẹ ọlọ́run wípé kọ́mọ̀jẹ́ òkun fún wa ọlọ́run jẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ìgbọ́n náà bá ti sọ fún wa wípé fàbẹ́tìr ìnẹ́fà àti dìkẹ́rọ̀ ká máa fi ìrántí fúnra wa nígbà ọjọ́ sí ìrántí yẹn yọ́ọ̀ máa wúlò yọ́ọ̀ máa ṣàǹfààní. ìrántí náà lélẹ́yìí jẹ́ èsì kó ní tuntun kan nú nínú nǹkan àti ń náà ni ìjọba bàbá àgbàjọra tá a bá tún rárá wa létí ká tó lè fi àǹfààní tọ́pọ̀ látara Ramadan tí wọ́n bá dúwá lérè pé bóò láti ṣàǹfààní ní Ramadan ìbéèrè rẹ̀ ìtọ́rọ ọ̀rọ̀ ni nǹkan mẹ́rin náà là á mójútó tàbá fẹ́ ṣàǹfààní látara Ramadan tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́. òun náà ní pé kámúra alẹ̀ bí bàtà fẹ́ gba àlejò tí ó wa fásitì kan tí ó sì tán lọ. ẹlẹ́ẹ̀kejì tí Ramadan bá ti dé kámúra sí iṣẹ́ rẹ̀ síte látòrí àwẹ̀ pé mọ́yìnrún àti àwọn nǹkan tó jẹ́ nǹkan dáadáa à ń ṣe àwọn nǹkan mí bọ́ sẹ́lẹ̀ tí tó kátó wá dé sí nínú Ramadan torí pé oṣù ẹ̀sà ní lọ́dọ̀ ọlọ́run bọ́lọ́n ti ní ẹ̀sà nínú àwọn rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ní ẹ̀sà nínú àwọn ènìyàn bẹ́ẹ̀ náà ni ó ní ẹ̀sà nínú àwọn àyè bẹ́ẹ̀ náà ni ó ní ẹ̀sà olómúmójú tó wáyé wa fi ránṣẹ́ tó lè fẹ́ olùlọ́gá gbogbo àwọn ọ̀láìbà ti tó ti fún tọ́ba wọ ọlọ́run ó lè gbé túmọ̀ láyíká mi ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọ̀sà jùlọ ní ẹ̀fà ọlọ́run sa àwọn ànábì ọlọ́run lẹ́sà kí ni wọ́n fi yàtọ̀ sí wa ọlọ́run ṣe ọkàn wọn ní tó kí jù lórí láàrin àwọn ànábì ọlọ́run ọlọ́run tó wá sí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti ní ẹ̀ka olórí gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ náà ni nínú ààyè ọlọ́run ta mọ́kàlẹ́ta tí ọlọ́run kan máa dáàbò bò àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ààyè gbogbo mùsùlùmí lágbàáyé lẹ́yìn ọba ti hajj tí ọba ti ìdè mọ́kà ló ń ṣe kò sí ní ọba tí bẹ́ẹ̀ náà ni nínú àsìkò ọlọ́run ta rọmọdán oṣù rọmọdán ọ̀sà ẹlẹ́sà ọlọ́ọ̀bà àdìgbọ́lá wọ́n sọ nínú kúrán yìí pé oṣù méjìlá ló bẹ lọ́dọ̀ òun ọlọ́run láti gbà tó ń ti dá sọ́mà àti ilẹ̀ àwọn mẹ́rin kan ń bẹ tó jẹ́ oṣù àwọn mẹ́rin tó jẹ́ oṣù yẹn òun náà ni bẹ́ẹ̀ náà ni dòlòkèjìdá àti dòlòkèjìdá àti muharram tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run tó wá sa ramadan lẹ́sà gbogbo àwọn oṣù yẹn lọ lọ́lọ́run wá sọ pé ṣáàrù ramadan alladhi unzila fihi al oṣù ramadan iná ni ọlọ́run bá sọ Qur'an kalẹ̀ ní sísọ kalẹ̀ ẹ̀ẹ̀kan péré. torí ìzáàlù nínú Qur'an àti tẹ̀síìl ó síra wọn bó ṣe ti ìjẹ́ pé títọ̀kalẹ̀ náà méjèèjì ìzáàlù tọ́lọ̀ ń bá lò fún Qur'an títọ̀kalẹ̀ tọ́lọ̀ ń tọ̀kalẹ̀ sí Baytul Izza tó fi déédéé Kàábà ní sánmà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìfẹ́ bá sọ Qur'an kalẹ̀ lẹ́ẹ̀kan lọ́dọ̀ wá tẹ̀ ẹ̀dọ́ jíjí lọ́wọ́ máa mú wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wá bá nílùú wa Muhammad sallallahu alaihi wasallam lórí ìyẹ̀fẹ̀ ọlọ́run bá wa sọ yìí pé ṣáàrù Ramadan alladhi unzila fihi al-Qur'an oṣù Ramadan oṣù alápọ̀nlé tọ́lọ́wọ́ bá sọ Qur'an kalẹ̀ lẹ́ẹ̀kan tuntun iná ẹ̀ ní oṣù Ramadan ṣùgbọ́n títọ́ kalẹ̀ rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àti Ramadan àtàkùn Kùránì sọ̀kalẹ̀ wọ́n ti sọ̀kalẹ̀ kan tó tó inú oṣù Ramadan ni ìtumọ̀ ti oṣù alápàlẹ́ ni bẹ́ẹ̀ ni a sì ní Islam márùn-ún tá a ti jọmọ̀ kí ṣe àwẹ̀ la máa ń gbà tábàtì ti gbà á tán ó tún ká lékún dáadáa títẹ nínú ẹ̀ ládàtọ̀pọ̀ láàmú gbàǹbẹ̀ àdìgbèlè mọ́tíbù ní ládàtà máa rí lórí dáadáa tá a bá ṣe nínú ọkọ̀ nínú sáàrù rọ̀mọ̀mán ẹlẹ́ẹ̀kẹta táàbì sàǹfààní lára rọ̀mọ̀mán òun náà ní pé bí ẹ bá ṣe ń ṣe dáadáa tó ń ṣe ìjọsìn tọ́lọ́n kó sì tó máa ká sẹ́yìn kú òdìdí tí ọ̀bà dáa kì í ṣe pé ọ̀wá máa ṣe lámúlùmọ́lá bó o ṣe ń ṣe dáadáa lọ́sùn o tún ṣàì dáa lẹ́gbẹ̀ẹ́ kejì ọ̀sán àrọ́ gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn nínú Ramadan oṣù alápọ̀nlé ni oṣù ọ̀wọ́lé ti ń lé fún ní ṣe dáadáa tá a ti ń ṣe oríṣiríṣi rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ká máa sí iná láti àìwá àmà ẹ̀tọ́ bá jù ẹ̀ náà kó sì fi ya túbà lọ́dọ̀ Ọlọ́run. kọ́lọ̀ ń kó gbàtúbà wa. ẹlẹ́ẹ̀kẹrin káàfi tàǹfààní látara Ramadan onáàlú wípé tí Ramadan bá jẹ lọ́wọ́ tán kọ́wá jẹ́ wípé bá a ti múra sí dáadáa táǹtì nù Ramadan káàfi jìnnà sí ẹ̀ṣẹ̀ yẹn kátó wá ti bẹ́ẹ̀ náà lẹ́yìn Ramadan ajẹ́ pé àmì pé ọlọ́wọ́ bá ti gba Ramadan wà nìyẹn lẹ́yìn táwọn onímọ̀ wọn sọ ẹ̀ ń bá lọ sí hajj. tó tó padà sórí ìdè gbé ńgbà tó bá dé tán ọba ọ̀gbá jìrẹ̀ yẹn ṣùgbọ́n tó bá lọ hajj tó tún lékún dáadáa tó tún lékún bẹ̀rù ọlọ́run àmì kí ọlọ́run ti gbà á jìrẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni tó bá bá ọ láyé sí ọlọ́run lọ́rùn àforíjì fún rẹ tó kó o sì tún lékún nípa mímọ jìnnà sí ẹ̀ṣẹ̀ lẹ́yìn Ramadan ajẹ́pẹ́ àmì tí ọlọ́run bá ti gba Ramadan rẹ̀ yẹn tí ọlọ́run bá gbogbo ìbáàdà fún wa. bàbá fẹ́ múralẹ̀ fún Ramadan nǹkan ńlá mójútó láti fún nǹkan òun náà ni àjọ àtìgbé gẹ́gẹ́ bí àwọn ẹni ìṣáájú bí wọ́n ti máa ń ṣe lọ́jọ́ pé wọ́n máa bẹ lọ́run kọ́kọ́lọ́ ní tí rọ̀mọ̀dán kọ́ bá láyé nítorí ìfẹ́ tí wọ́n ní sí rọ̀mọ̀dán nítorí ìfẹ́ tí wọ́n ní sí ìbáàdà tí wọ́n ṣe nu rọ̀mọ̀dán nítorí wípé rọ̀mọ̀dán jẹ́ oṣù ẹ̀ka débi wípé bọ́ọ̀ bá ti tọ́ wa múra yìí pé sọ̀rọ̀ mọ̀dá ń bá lọ tán bó o ṣe lọ ọba ti dị olu tupu rí bẹ́ẹ̀ mọ̀ mọ̀dá ló tó fi tèrè níwà fún ìmánì ẹ̀ àti tẹ́rìbíyà rẹ̀ ìlú òtún fi tún ṣe Ramadan ní ẹ̀ka ni kódà nínú àdìsá àwọn èèyàn kan tí nínú Ramadan tí ẹ bá ní ìṣòro kan wọ́n lè fi àwẹ̀ sílẹ̀ wọn kàn gba àwẹ̀ yẹn lẹ́yìn Ramadan ni kò sí oṣù tó lè dípò àdìgbà ní ìgbà báyìí ṣùgbọ́n náà wọ́n gbà á ètò ti ṣe ojúṣe rẹ̀ torí ẹ̀rọ jẹ́ pé ní ẹ̀ bá lórí ìrìn àjò ní ẹ̀ bá lórí ìrìn fún Islam sọ pé kò sí ìwọ́n bíi. kọjá àwẹ̀ rẹ̀ ó lè má gba kò kankan fún ọ kò sí mi kọjá rárá ṣùgbọ́n kọ́ gba lọ dáa jù torí pé irú oṣù yẹn kò ní rú ẹ̀ mọ́ torí pé yọ pàpà gba ẹyọ kan padà ẹyọ kan wọn lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ ṣùgbọ́n kò lè dà bíi ọ̀wọ̀ tó ti mọ̀ ìpè tẹ̀ bá ti màmá jáwẹ̀ kan yọ bọ̀ sálákà ọgọ́ta nínú tó yóò fi tán náà ni ọwọ́ àmọ́ mọ̀ níjọ kan lọ kò ń kú lówó lọ́tọ́ wọn fún ọ bọ́ sálákà ẹni tàn tó bá wù ní wọ́n mọ̀ gba àwẹ̀ kọ̀ọ̀kan yòókù ó ti ra ẹ̀mí ó ń tàn ó ti ra ẹ̀mí yọ bọ̀ lọ́wọ́ ba rẹ̀ ń bẹ̀ kò sí òkú kẹsàn tó lè dàgẹ́ bíi oṣù rọ̀mọ̀mọ́ọ̀nù. ìmúra àkọ́kọ́ tá a múra lẹ̀ fún Ramadan òun náà nìyẹn pa pé ká máa gbàdúrà yìí pé kí ọlọ́run kó já di inú báwọn ẹni ìfàdí ti máa ń ṣe ṣùgbọ́n àdìsí kan tí wọ́n máa ń gbà pé sọ yìí pé ọlọ́run ọba jẹ́ yẹn kò Láàmù tí mo wá Quran ti tọ́ àdìsí ti tọ́ níta bá ti rí pé á sàǹfààní ń bẹ̀ ká tọrọ ẹ̀ nta níta rí pé ìnira lílé yóò jẹ́ títú wa ká tọrọ lọ́dọ̀ tó tó bá mú kú kọmọdé ó ti wa ẹlẹ́ẹ̀kejì múra fún Ramadan máa tó rọmọdán ní oṣù kẹsàn-án ọwọ́ àánú hadith aisha radiyallahu anha tí àwọn àkáàbù súnà nígbà wá abu dawud àti ibn khuzaima àti hakim wọ́n yìí sọ pé hakim sọ pé sọ fíìmù aláṣẹ́bìtì ṣẹ̀ṣẹ̀ yìí aisha radiyallahu anha sọ́jẹ́ ìyàwó àdúgbò sallallahu alaihi wasallam sọ yìí pé كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره ثم يصوم برؤية رمضان فإن غم عليه أكل ثلاثين يوما ثم صام وجدت الله صلى الله عليه وسلم إمن صراتي من شعبان نفال أنكاره كما بعد في نفال رمضان وجدت الله صلى الله عليه وسلم ومن لك لك شعبان ìpè ń gbà wò lọ́bẹ̀rẹ̀ fi àtúnṣe nípa Ramadan torí pé Islam kọjá oṣù tòṣùpá nínú kọjá tàbí one twenty eight nínú kọjá twenty àti kọjá thirty twenty ó pé thirty náà pé. torí bí èdè àwọn bàbá wa jọ àtàwọn màmá wa báwẹ̀ bá jẹ́ twenty nine wọ́n ní sẹ́yìn ọ̀fẹ́ gbáwẹ̀ pé ni rárá o twenty nine oṣù tó pé ni thirty náà oṣù tó pé ni nínú Islam ṣùgbọ́n twenty nine ó kéré sí thirty ọwọ́ tó ṣẹlẹ̀ nìyẹn òtún ọlọ́run sọ̀rọ̀ la àyè sọ́dà tí ṣe àdá ń bá ti dé yóò ti máa múra kalẹ̀ ipe kó wọ́n mọ ìgbà wo ni àdá ń bẹ̀rẹ̀ ìgbà wo ló ti parí. gẹ́gẹ́ bí ìkéde ti Saudi Arabia ìjọ jimá ni wọ́n fẹ́ pé ṣàbá ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ náà ni Sultan Sokoto ìjọ Friday ni wọ́n fẹ́ pé ṣàbá ń bẹ̀rẹ̀ ìjọ tó tù bá ti bẹ̀rẹ̀ náà ni wọ́n parí tàbí kó lé ọjọ́ kan sí ìyẹn ni pé oṣù ọ̀ parí ní Friday tàbí kó léjọ́ kan sí kọjá sátọ̀dé friday yẹn yọjẹ twenty nine ṣàbáàd sátọ̀dé yọjẹ thirty ṣàbáàd eléyìí ní ìkéde saudi arabia àti sultan sokoto àti àwọn báàdì duwọlẹ̀ làrọ̀bíyà apákan nínú àwọn eh, ilẹ̀ lábáwá bíi egypt ni bíi kuwait ni bíi bahrain ni. ṣùgbọ́n kọ́tọ̀rù àti turukiya àwọn tó ń gbé tọ́ọ̀dé ní tàwọn bẹ̀rẹ̀ àwọn onímọ̀ hisab tí wọ́n máa ń wojú ọjọ́ tí wọ́n sì máa ń ṣe ìṣirò kalẹ̀ àwọn ní tọ́ọ̀dé ní ṣàbán lọ́bẹ̀rẹ̀ níjọ tọ́ọ̀dé táwa ti wòkè lálẹ́ asàkíyèsí oṣù yẹn pín ní tó súnmọ́ ní pé kọ́mọ̀ jẹ́ oṣù ọjọ́ àkọ́kọ́. nítorí pé ọrọ̀ atóbi díẹ̀ ó gbéra ókè díẹ̀ ìyẹn ni pé ogun àkọ́kọ́ ọgbọ́dọ̀ ti fẹ́rẹ́fẹ́ tọ́ba tiẹ̀ tóbi gbà ní kò sí problem mẹ́rin most cases tí ọrọ̀ àti fẹ́rẹ́fẹ́ ìgbà tí ìyẹn lè ní oṣù ga díẹ̀ lọ sí sọ́mà yọ wà ní bẹ́ẹ̀ bá wà pẹ̀rẹ̀tẹ̀ yọ wà gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n sọ nígbà wọn ti wọn wojú ọjọ́ oṣù òjọ́ ọpẹ́jù pẹ́jù níbi yòówù tó bá ti pẹ́ kó tó di kókó lé nígbà yẹn kó ló bí fifteen minutes. ṣé òṣèlú náà sọ nínú kanu kíra wọn tó sọ lé òṣèlú bí fifteen minutes nílùú mi ó lè jẹ́ one minute ìlú mi ó lè jẹ́ some seconds ìlú mi ó lè jẹ́ eh, ten minutes ìlú mi ó lè jẹ́ five minutes ọwọ́ apẹ́jùpẹ́jù fifteen minutes ẹ̀ sí ní ojúmọ́ ó tún dọ̀la ṣùgbọ́n oṣù eléyìí òòrùn wọ̀ níbi from minute to seven rabi ten minutes to seven àwọn èèyàn tí wọ́n rí nígbà tó yọ wọ́n láwọn ti ń wò ó láti ten minutes after seven làwọn ti ń wò àwa kí mọ́bírì tán làwa náà ń wò ó àwa ṣe sùúrù tí ó fi wọ̀ ọwọ́ ní seven forty five là torí mọ́ seven forty five nígbà òun súnmọ́ seven forty five yẹn ẹni tí ọba ti mọ ìtọ́wà ń sẹ́mọ̀ tẹ́lẹ̀ tábàdé olú kò tí ì lọ kò lè rí oúnjẹ nígbà tí ìtumọ̀ wò ó tẹ́lẹ̀ ìwọ̀n bò ní seven forty five àrímọ́ àsìkò tó lò ń ta yẹn ọ̀pọ̀ ju ń ta bá sábà lọ pẹ̀lú oṣù ọjọ́ àkọ́kọ́ torí ẹ̀ yí pé nta nabi wa sallallahu alayhi wa sallam ma kini pé i ma ń ṣọ́ra fún oṣù sàbáàn kó lè ba àmọ́sá tètè fún rọmọbáàn tó ajẹ́ wípé pẹ̀lú ìta furasí bá a ti ẹ̀ lágbára bá a fi kéde ìjọ wa àti ìtawọn onífàlàtì náà ti kalẹ̀ tọ́ba ti di tọ́ọ̀sì èké ń bọ̀ tí gbogbo owó wojú sánmà kí wọ́n á ṣe pé yọ máa yíjú káàkiri gbogbo sánmà o sáìdì ibi tóun ti wọ̀ kò sí ibẹ̀ náà ní àtẹ̀rí òṣùpá yẹn tó ibi tí a dojúkọ fún rè ọ́pọ́sìtì ni ibi tóun ti wọ̀ mo ti kọjú láti kọjú àmọ́ wa wo ọ̀kan tá a bá ti lè rí táwọn èèyàn tó rí bá fi lè kọ̀ǹfàmù ẹ̀ ajẹ́pẹ́ àwòrán bẹ̀rẹ̀ ní friday ìgbọ́n tá a bá ti lè rí ajẹ́ pé ètò súnmọ́ jù ní pé àwòrán bẹ̀rẹ̀ ní sáńkọ̀lì. ṣùgbọ́n tá a bá lo ìkéde ti Saudi àti Sultan tí wọ́n sọ wípé sàbá ń bẹ̀rẹ̀ ní ìjọ Friday ajẹ́ pé ìjọ Friday lálẹ́ làwọn kò máa wò pé pé ó ṣeé ṣe kárí tí wọn bá wá rí ajẹ́ pé wọn ò tún ní gbàwẹ̀ sátidé wọn ò tún ṣe sùúrù ó di Sunday nìyẹn automatically so ṣùgbọ́n ìkéde tí wọ́n bá kéde nínú sẹ̀ríà ló kú láti lé wa lórí láti lò ó lè jẹ́ Saudi Arabia ló kéde ó lè jẹ́ kúrútọ́ọ̀ ló kéde ó lè jẹ́ àwọn aṣíwájú inú ẹ̀sùn tó rinlẹ̀ lọ́dọ̀ wọn ni wọ́n kéde tí wọ́n bá ti lè kéde rẹ̀ iná látẹ̀lé ìtí sẹ̀rí àtọ̀fin ilẹ̀ ni wípé ìwọ́tọ̀ bá rí pásánálì fúnra ara rẹ̀ kọ́ wá lọ sọ fún àwọn èèyàn tẹ́lẹ̀ pé wọ́n jákujàku yìí náà lọ́dọ̀ pé ẹ̀ irun rẹ̀ dùn pé ẹ̀kọ́ kan lọ mọ́ sí wọn wá gbà gbọ́ ajẹ́ pé òun láàrin òun àtọ́lọ́hún gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ orúkọ ojú ni fúnra rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀ńtọ́ lẹ́sìn tí wọ́n bá tiẹ̀ náà tí wọ́n láwọn ọmọ àwọn ọmọ bíi tiwa mo ti ń sọ̀rọ̀ tó òun náà di tó láti gbé kékeré o kọ́ bẹ̀rẹ̀ tó wáyé kó nǹkan ojú rí tó sì mọ̀ ní ti ń jó sùn kọ́mọ́ dàbí àwọn èèyàn kan o lọ́dún kan tẹ́ láwọn orókù gbé kan arùkọ́rọ̀ gidi ni wọ́n sọ ni wọ́n sì kiri ọ̀sùn pẹ̀lú ẹ̀ lábá lọ rẹ̀ wọ́n bá níta lórí ẹ lágbájá níta àmọ̀dún ni oná ìwàdà nígbà wọn ò dé tó ń tó ń gbó kiri oṣù lọ́ba náwó báyìí fún òun yóò tù báyìí níbi ọ̀kan báyìí à mo ní kèé sọ́tù lórí ìfẹ́ mi lórí ìfẹ́ mọ̀ tí oṣù òjò ọlọ́wọ́ àríjẹ́ wà wà lókè báyìí láéláé báyìí ló ṣe é yìí tó láti mọ̀ yìí pé ọkàn rí funfun kan lójú sánmà nígbà tí funfun tó wá parẹ́ ọba rò kò sí mi kò ẹ ń bá ma oṣù kò sí kó tó ń bẹ bí òṣùpá náà ni tó bá ti yọ tó òun tọ́ oṣù jọ̀nà ọ̀nà lórí ẹ̀ tó bá ti mọ̀ sí oṣù lélẹ̀ mọ̀ tí ọba ti rí yóò fetí lépo ìdájọ́ Islam tó wà lórí yẹn onáà ní pé túláàtì ni kájáde fún olúwa oṣù mọ́tì ìṣèyí tó gbọ́ alóde rọrùn fún láti wò fún dọ́yìn táwọn kan bá ti wá dìde nítorí ẹ̀ fẹ́ ń wò àjẹsọ́ àyòkù ọ̀lẹ́sẹ̀ mọ́ ṣùgbọ́n tí gbogbo wa bá pọ̀ tá a wò sánmọ̀ tá a tó yẹ kó wá kàn gbọ́ rẹ́díò àtàwọn ibi tí ìkéde ni àdẹ́lẹ́sẹ̀ mú mi yẹn nìyẹn o ààyè tó ga lèyàn ti máa ń sábà rí oṣù irú ọ́fíìsì àwa ìlú ìsìn tí ẹ̀ bá gùn tó dúró sọ́wọ́ ẹ̀yìn yóò rọrùn fún láti rí i èyàn ti lè fi telescope ó lè fi wò ó lẹ́yìn tó bá ní tí wọ́n fi wo nǹkan tó kéré lọ́nà tó dìn tó tó wá sọ ju tóbi díẹ̀ sí àwọn èèyàn wá ní ní èkó tí wọ́n ti ń lò ó kọ́lọ̀ nǹkan mọ̀ sí gbogbo wa lọ́wọ́ bẹ́ẹ̀ náà yẹn bá lè fi omi ọ̀rọ̀ ọ̀rùn fún láti rí ẹni tó bá jẹ́ kó ti ní ààyè títí máa ń rí tẹ́lẹ̀ kọ́ lo ààyè yẹn tọ́lọ́ máa ń fi kò ń gẹ́ fẹ́ẹ́ àyè yẹn náà ní ti máa ń rí tẹ́lẹ̀ ó lè já àrùn ilé méjì àwọn míì máa ń mọ̀ àwọn nǹkan ní Saudi fẹ́ẹ́ pé kọ̀ọ̀kan ti mọ ìgbà táwọn ó di tẹ́sì ẹ̀ bẹ́ẹ̀ náà ni oṣù so ẹ bá ní àwọn àǹfààní sí àwọn yẹn káwọn yẹn náà gbìyànjú lórí ẹ̀ kọ́nà kó fi àsìkò dáadáa ẹlẹ́ẹ̀kẹta a fi múra jẹ ó náà ní pé ẹ ń bá jẹ tẹ́lẹ̀ àwọn ọjọ́ kan ọjọ́ ti ń fún lọ báyìí o ọjọ́ ti ń fún lọ báyìí o kéré sí ọ̀sẹ̀ kan báyìí o sáàsì lábẹ́rẹ́ pàtàkì obe tó ṣe wípé wọ́n máa ń ní nǹkan àlejò wọn tí Ramadan wọn ò fi ní pé kò kí fún wọn títí di ní òsì torí pé wà ní ọ̀rọ̀ Aisha radiyallahu anha wípé nígbà míì wọn á máa jẹ tọ́jà pé òun ò ní san àbí nínú ṣàdán ìyàwó ànábi ọ̀sálàlá àdìọ̀sálà mìíràn ó túmọ̀ sí pé kò tí ì di ẹ̀ṣẹ̀ ẹ̀ ń bá ti jẹ́ sọ́rùn tó gbìyànjú láti rí pé òun san bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ aláìsàn ní àbí ìdíwọ́ kẹsẹ̀lẹ̀ tí àbóṣèlè àjò èyí tó bá jẹ kó tètè múra sí i tó bá ti wá dé tí ò tí ì san yọ bẹrẹ rọmọdán nǹkan tẹ̀sẹ̀ dé ìyókù tí o ti san kan ó tó dẹ̀yìn rọmọdán yẹn fatiwa abu huraira àti ibnu abbas àtàwọn míì nínú àwọn sahaba òun wà ní wípé ẹni tó bá ṣe àṣepalẹ̀ tó fi rọmọdán kan palẹ̀ àǹfààní ń bẹ fún láti gbà bẹ fún kò wá gbà àti dàgbà sí kí rọmọdán mi ti dé tó bá rọmọdán bá ń gbà padà. ọjọ́ kọ̀ọ̀kan tí bá fi ń gbà padà yóò mọ̀ bọ́ sálákà kọ̀ọ̀kan ti dandan ni kó gbà kan kó tó bọ́ sálákà ó lè bọ́ sálákà láti òfin gbà lọ ó lè kọ́kọ́ bọ́ sálákà kó tó máa gbà àwẹ̀ èyí tó bá wù mẹ́rin ẹni tó bá dá àwẹ̀ nínú Ramadan kí ẹ sì ní sálákà ni ọmọ ẹ bọ́ òun lọ́jọ́ pé ìjọ tó ti ń ilé ọmọ abọ́ tálákà tàbí lẹ́yìn ọjọ́ yẹn kò gbọdọ̀ sí é kalẹ̀ àgbàlagbà tó ti di abarapa tọ́jà tó kọ̀ rọrùn láti gba rọmọdán rárá lẹ́sìn ó tíráì rẹ̀ ó yíwọ́ àgbà ogójì tó ń pọ̀ sí ni lára rẹ̀ irú ẹni báyẹn fún èèyàn lẹ́ẹ̀kan náà níbẹ̀rẹ̀ rọmọdán rárá o ọjọ́ kọ̀ọ̀kan tí ò sí lókun gba ìyá ọmọ fún wọn àbí bẹ́ẹ̀ kọ́ èyí tó yọ wá láti kalẹ̀ ọlọ́ọ̀bá ọba ni ọ̀bọ̀ ní mímọ́ ẹlẹ́ẹ̀kẹrin táàfin múra lẹ̀ bí òun náà ni wípé kákọ̀sí ànábì wa sallallahu nípa wípé kájìyànjú àti fi àwẹ̀ kọra nínú Ṣàbán yìí mùsùlùmí ń ṣe ẹ̀sìn igbó tí wọ́n ń gbà wọ̀ fẹ́lẹ̀ àwẹ̀ àwẹ̀ monday àwẹ̀ thursday àwẹ̀ mẹ́ta nínú oṣù anytime tó bá wù àbí àwẹ̀ mẹ́ta ọjọ́ kẹsànán ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù sánmà ìlú ti wà nílẹ̀ fún mùsùlùmí káti ẹ̀wá ayé pé ìyẹn gbà tó gbìyànjú nínú gba hadith wa látọ̀dọ̀ aisha kọlọ̀nkọjọ́ ní fi bẹ́ẹ̀ náà ní ibnu abbas kọlọ̀nkọjọ́ ní fi òun àti bàbá ẹ̀ ó ní wọ́n ní àwọn òrí kí anabi sallallahu alaihi wasallam kọ́ gba àwẹ̀ kan péré àfi ramadan àwọn òrí kí anabi sallallahu alaihi wasallam kọ́ gba àwẹ̀ kan péré àfi ramadan àwọn òsì kọ́ máa gba àwẹ̀ tó pọ̀ nínú oṣù kan kọ́ dàbí sàdán. nínú ẹgbàá wa mi lọ́dọ̀ Aisha radiyallahu anha ó ní òtí ọlọ́sàlọ́lá àríwọ̀sálàm a máa gba ṣàbán débi wípé èèyàn fẹ́ lè gbogbo yọgbà kan ni nípa wípé ó múra kalẹ̀ dé Ramadan so eré túmọ̀ sí pé báyìí náà ká gbìyànjú láti máa múra sí ara kalẹ̀ fún tó lè jẹ́ pé ń bá dé a gba ìgbà ká mọ̀ wá gbàǹgbà tí ó fi wá wúsìn wa láti wá di aláàbọ̀ ara tí ọ̀mọ̀dá ò tó dé ká mọ̀ sí bẹ́ẹ̀. àwọn èèyàn kan bẹ nínú àwùjọ bí wọ́n tiẹ̀ ti ṣe é jọjọ pé wọ́n ń gbàrú arúgbó wọ́n gba rọ́jà wọ́n gba ṣàbán wọ́n ti gba rọmọdán ní wọn máa lọ bí mẹ́ǹtì àdìgbòdì mẹ́ta àdìgbòdì méjì àdìgbòdì ọkàn bí oṣù bá fi rí. ọ̀nbẹ́nu àwọn àfáà ní àwọn àdìgbòdì àti ẹ̀ńsọ́ nù síra wọn ṣùgbọ́n gbogbo tí wọ́n mú wá tí wọ́n fi ń tẹ̀lé tí ò ní fún mi tí ò tó tẹ̀lé ní Islam. àdìsí tá a kọ yìí lọ́jọ́ tí Ibn Abbas lọ́jọ́ tí Aisha ó wà ní kẹrin Bukhari àti Muslim. nínú àwọn tíra tá a bá fẹ́ pé tíra tí ọ̀fẹ́sẹ̀ rìn lẹ́bi tí ń bẹ lọ́wọ́ àwọn mùsùlùmí òun náà ní Qur'an lẹ́yìn rẹ̀ òun náà ní sọ̀yìn Bukhari lẹ́yìn rẹ̀ òun náà ní sọ̀yìn Muslim. tí wọ́n bá ń sọ̀rọ̀ yìí pé authenticity ìwé tá a gbé lọ́wọ́ àwa mùsùlùmí Quran là kọ́kọ́ tí ò sí èmi jùlọ ìtọ́tẹ̀lé onáníkíni Sahihul Bukhari ìtọ́tẹ̀lé onáníkọ́yé Muslim nínú Sahih Bukhari àti Muslim ti Aisha radiyallahu anha àti ọ̀sọ̀rọ̀ àti Abbas làwọn kí kọ́ nínú kọ́kọ́ ti sẹ́wọ̀n pé àìgbà rọ́jàbù lágbàtà àìgbà ṣàbán lágbàtà kò sí inú súnà kọ́ ọgbà nú ẹ̀ ènìyàn wà nínú súnà kódà nínú àdìsí àwọn méjèèjì mo wí wọ́n ní ìgbésí ànábi ọ̀sọ́lá bá àdìsí ọ̀sọ́lá ní wípé a máa ń gba àwẹ̀ lẹ́yìn Ramadan yóò máa ń gba àwẹ̀ tẹ̀léra wọ́n gbà mí débi wípé ẹ̀ ń bá rìn sí àsìkò náà yóò rò pé òjijì ọlọ́ọ̀sọ́lá àdìsí ọ̀sọ́lá kò sí ọjọ́ kankan fún tí wọ́n wọ́n nígbà míì yóò máa jẹun tí ò ní gbàwẹ̀ ìyẹn lẹ́yìn Ramadan bíi pé ẹ ń bá rìn sí àsìkò náà yóò máa wò gá ah, wọ́n tó tún dànù bí ọ̀dọ́ tí kò yẹ kó tún láti wọ́n tó mọ̀ bí gbàwẹ̀ ni sallallahu alaihi wasallam ìyẹn ni pé àṣejù ìnú ẹ̀jẹ̀ àgbẹ̀dùwà Muhammad sallallahu alaihi wasallam àdéhùn yóò láyé ìṣá dàdínú àhàdùn ìlà bàlàbà ànígbà sallallahu alaihi wasallam lọ́sọ̀rọ̀ ìdí ẹ̀sìn wọn ò ní mú lé fẹ́nìkan àti kọ́ lè mọ́ nígbà tó bá wá gba àwẹ̀ lọ́dọọdún ń ńlẹ̀ ìyẹn wá ti lé pọ̀jù tó ká gbà á níbàámu fún ti ànábì sallallahu alaihi wasallam nípa pé ká gbà nínú ṣàbán ká fi múra á lè ẹlẹ́ẹ̀karùn-ún nínú ká fi

ó ti tẹ̀lé sáájú arábíà òdì tí wọ́n gba twenty eight tí wọ́n á kéde fáwọn èèyàn ipe nígbà ọba dẹ̀yìn ọdún kálukú ọgbẹ̀rẹ̀ kan sí o àwọn sáà ti tó ń bẹ̀rẹ̀ ni o torí àgbọ̀dọ̀ mọ́rin oṣù ká tó bẹ̀rẹ̀ àbí ká dẹ́tí gbọ́ ẹni tó bá rú oṣù kó tó di ká bẹ̀rẹ̀ tòtọ́ bá ti jọ tọ́ọ̀dé kálukú etílẹ̀kọ káàbà á rí ìkéde kankan tó àjẹ́ pé àádùgbò kílẹ̀kọ ní ọjọ́ Friday. ẹlẹ́ẹ̀kẹfà sáàfin múra lẹ́dọ̀ Ramadan òun náà ní wípé a gbọ́dọ̀ gba àwọn ọjọ́ tá a bá ń ṣiyè méjì wípé tí Ramadan ti bẹ̀rẹ̀ àbí èkì bẹ̀rẹ̀ táǹkì mi yọ mùsàkù yẹn ó ti bẹ́ẹ̀ parẹ́ tán nípa wípé ayé ti lu jára wọn fóònù ti wà íńtánẹ́ẹ̀tì ti wà tẹlifíṣàn ti wà sẹtẹláìtì ti wà débi wípé béèyàn bá sóńbì kan nílùú kan béèyàn bá fẹ́ gbọ́ ẹnu kẹ́ gbé máìkì sí ìdì ni wọ́n bá fẹ́ gbọ́ nàìjíríà olú ọkàn wọn gbọ́ ni àbí ẹgbẹ́ fóònù sílẹ̀ ọwọ́ àkókò tó rẹ̀ lógún yẹn o tòbí wọn bá rí oṣù ní ẹni gbé àánú ní nàìjíríà ẹ ní outside nàìjíríà a lè fi browse kárí ìwọ̀n ká kàmá dìpẹ́ndì lórí browse nìkan yẹn bá rí saudi alẹ́yẹ̀mbẹ́ pẹ̀lú gọ́lọ́ ní ẹni ní kọ́tọ́ àwọn èèyàn wá pọ̀ mbẹ́ ní gbogbo wáìtì ni àwọn èèyàn mbẹ́ mbẹ́ gbogbo australia ni àwọn èèyàn wá pọ̀ mbẹ́ tòkò bẹ́ẹ̀ síbi tí àwọn èèyàn wọ̀ ní àwọn èèyàn sí ká lè communicate wọn láti fún wọn pọ̀ fáàmù fún wa. afẹ́jú èdè lórí pé títù wa kọ́ máa tẹ́lẹ̀ bulk message tọ́lọ̀ ń bá tó ká tí Ramadan ò tó tó ní kí wọ́n tó tó wà confam níbẹ̀rẹ̀ Ramadan àti parí gbogbo àwọn tó ń tọ́ wà lọ́wọ́ wa pẹ̀lú ìgbọ́lọ́ á kan níbi ẹ̀sìn insha allah ta'ala. ìtọ́sà àbùkọ̀ yìí tẹ́bi tẹ́bi lọ́sẹ̀ fún so ti gbọ́ ṣe wá ṣe Ramadan kọ́lá ló kọ́lé ògbọ́n mi létí o sọ gba gbọ́dọ̀ ti pèsè àpò dùkọ́ Ramadan insha Allah lọ́sẹ̀ náà insha Allah kọ́lọ̀ kó fún wa lọ́wọ́. àwọn onímọ̀ mọ́ sọ̀rọ̀ nípa ha náà ní wípé oṣù yẹn bá wo oṣù lónìí ta ló wo sùn lálẹ́ ànámọ́jú tó wò lókè tó wo òṣùpá ta ló wò kọ́ náwó sókè ọfẹ́ béèrè béèrè kan subhanallah tá a ti jọ ń gbáyé lójoojúmọ́ báyìí lẹ́nu mí ìjọba ibi tó wù mí yọ ọ̀dà tẹ bá wò ní ìsìn ó ti kúrò ní àárín sọ́mọ́ ó ti lọ sọ́nà ó ti lọ sọ́nà báyìí ìgbà tí oṣù ọba sọ parí tí oṣù tó bí twenty six twenty six twenty seven ẹ rí i pé ní opposite kébìlà lẹ́tì máa rí láàárọ̀ lẹ́yìn àtùbà tẹ́ ẹ bá ti lè rí láàárọ̀ báyìí lẹ́yìn àtùbà tẹ́ ẹ ti mọ̀ pé àlè rí níbi ìmọ̀ lábẹ́jọ́ yẹn ọ̀pọ̀síbù ṣùgbọ́n tá a bá rí lẹ́yìn àtùbà kan tó yọ wá tẹ̀ lóba nine ọkọ sì gbọ̀jẹ́ pé àwárí lẹ́yìn ìgbà yẹn bí tó mọ́sálásù mi áàpù yẹn ni pé tẹ́ bá ti lè rí láàárọ̀ ẹ mọ̀ rí ti fẹ́ rò fúlà lẹ́ tó ká wá máa sọ tó tù bá pé twenty eight tá a bá rí láàárọ̀ ẹ mọ̀ rí ti fẹ́ rò lálẹ́ tó tù bá pé twenty nine tá a bá ti lè rí láàárọ̀ ẹ mọ̀ rí ti fẹ́ rò lálẹ́ oṣù tó tá a ti mọ̀ tó mi áàpù gbọ́dọ̀ tẹ̀lé kó tó tó yọ ní hàpùlẹ̀ náà ni pé kẹ̀mọ́ ìtọ́jú fi ẹ̀ta rárá tó láàrin òun mọ́jú ẹ̀ mérí tó fi ẹ̀ta rárá kò sì kẹ́ ń pè ní ní hàpùlẹ̀ ní hàpùlẹ̀ wúlò fún yí pé tá a bá rí oṣù lè yọ lálẹ́ ọjọ́ yẹn mọ́ ṣùgbọ́n tá a bá rí ó ṣe ṣe kọjá pé ọ̀yọ́ ni ó ṣe kọjá pé ẹ̀kú gbòòrò ju lógún tá a fi rí àìrí o àlè ti ṣe àlè gbàmú mọ́rírì ní ọ̀sọ̀ fún wa pé ọ̀kan sí ìgbọ̀jẹ́ pé lálẹ́ yóò fi wá débi padà ọlọ́run bá jùlọ bọ̀ ní mímọ́ o ẹlẹ́ẹ̀kẹfà ẹ mo rò fẹ́lẹ́ ẹ̀kẹfà náà nìyà bí so ẹlẹ́ẹ̀kẹfà yẹn tí mo ń sàlàyé lọ òun náà ni pé yọ́ọ̀mù káfù yẹn àìgbà rẹ̀ o tába ti ní ìpè kẹrọ ọmọ bá bẹ̀rẹ̀ àbí ọbẹrẹ àìgbà rẹ̀ ìgbà sọ pé ìyẹn kéré ń sìn tí ìbá iṣẹ́ ń bá ń dé ìgbèríko ìgbà tí gbogbo nǹkan ti rọrùn communication ti rọrùn tó á gbọ́ náà ni bóyá oṣù wà àbí òsì oṣù. ṣùgbọ́n òṣìṣẹ́ ọlọ́sàlọ́lá ìwọ̀sálàm ó kìlọ̀ fún wa wípé tí Ramadan bá ti ń bọ̀ tá a sì ti ń gbàwẹ̀ tẹ́lẹ̀ tá a bá ti ń wòye pé ó ṣeé ṣe tí ọmọdé wọn bẹ̀rẹ̀ lọ́túnla àdìlọ́la ká dá àwẹ̀ wa dúró ká má gbá àwẹ̀ ká má gbàlú Ramadan ká wá sọ wípé wá àti ti dr abdelili yẹn èmi ọ̀fẹ́ kan bẹ̀rẹ̀ láti wẹ́tẹ̀ yìí mọ̀ gbáǹtò wọ́n rúkú ohun òrùkú nígbà tí màá ti kúrò alẹ́ tẹ́lẹ̀ tó fi ṣe kò ń gbẹ́nu ní ọ̀bá tẹ̀lé àmọ́ àníbùwọ̀ sọ́lá lọ́wọ́ àyẹ̀wò sọ́lá sọ wípé a gbọ́dọ̀ gba àwẹ̀ kan àbí méjì iwájú Ramadan káwá dà pọ̀ mọ́ Ramadan bẹ́ẹ̀ náà ní bọ́jọ́ mẹ́ta bọ́jọ́ mẹ́rin bọ́jọ́ márùn lọ fẹ́ gbà lọ́wọ́ ajẹ́ pé òní tọ́ọ̀f tí Ramadan ò fi bẹ̀rẹ̀ tẹ̀lé kọ̀ọ̀kọ́ olókun pèsè fún Ramadan ètò bá ti di ọjọ́ méjì kò sí ọmọ mọ́ àyàfi ẹ̀ tó bá ti rí pé ọjà àwẹ̀ rọmọdán ọba àkọlá torí gbèsè lọ́fẹ́ san ẹni tó fẹ́ gba àwẹ̀ àgbàgbọ́ rẹ là ń sọ wípé kò gbọdọ̀ tó pọ̀ mọ́ rọmọdán bẹ́ẹ̀ náà sì ni ẹni tó bá ti wípé ó ti máa ń gba àwẹ̀ kan tẹ́lẹ̀ rọmọdán kọlá àbọ̀kọ̀ tó láwọn àsìkò ń gẹ́ rẹ̀ bá a ti máa ń gba tọ́ọ̀dé tẹ́lẹ̀ tí tọ́ọ̀dé yẹn tọ́wọ́ àsìkò ń gẹ́ wípé rọmọdán kọlá àbọ̀kọ̀ tó la kò sí ìwọ̀n bí ká gba ìyẹn gẹ́gẹ́ bí wọ́n mú hadith ànábì wa sallallahu alayhi wa ẹlẹ́ẹ̀keje táàfin múra fi imu Ramadan òun náà ni wípé àwọn ẹ̀kọ́ tó pọ̀ ńlọ́rọ̀ pọ̀ mọ́ àwẹ̀ táwọn gbà yìí kọjá kò bójúmu tí yóò fi máa gbàwẹ̀ bí ogún ọdún bí ọgbọ̀n ọdún ọlọ́dún márùn-ún ọlọ́dún mẹ́fà kọ́ wá jẹ́ pé ìdájọ́ Ramadan ìdájọ́ tó rọ̀ pọ̀ mọ́ àwẹ̀ èèyàn tún ẹlòmíì kó ẹsẹ̀ tó béèrè ní ìsìn yóò béèrè lọ́dún yìí kí ló dé ọyẹ bá a ṣe ń kírun lójoojúmọ́ tá à ń mọ àwọn àdájọ́ bá a tiẹ̀ lè mọ̀ tán kódà ẹ̀ńtọ́jà àfáàgbìn tán ṣùgbọ́n bá ti mọ̀ ká dì fi jẹun kó wá jẹ́ pé àlékún láti fi kún kò sí lọ́dọọdún ń bá òun náà tó béèrè lọ́dún yìí tó tó béèrè lọ́dún tí ń bọ̀ nígbà tó ìdáhùn tí wọ́n bá ń fún kò ní fọkàn sí. ààwẹ̀ wa ta a fẹ́ gbà ẹjẹ́ afọkàn sí àwọn ìdájọ́ rẹ̀ ìta bá ti mọ̀ ń bẹ̀ ká mójútó àwọn afọ a máa wàhálà tó pọ̀ tó dé àti nínú ààwẹ̀ tí wọ́n máa ìdájọ́ ààwẹ̀ fún wa kọ́lọ̀kọ́ wọn ṣùgbọ́n àwọn méjì ni la recognize fún la recognize wá sí wọn nínú Islam àwọn tí ìròyìn méjì ń bẹ lára wọn ìròyìn alákọ̀ọ́kọ́ ìmọ̀ tó dídò ń bẹ fún wọn ìmọ̀ yìí tọ́jẹ́ mẹ́ẹ̀sì bí iṣẹ́ ọwọ́ ni bí iṣẹ́ ọwọ́ ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyàwó àtẹ́jẹ́ bàbá àtẹ́wà kálẹ̀ ọ̀rọ̀ wọn ti gbé mi ọmọ mẹ́wàá akọ́ṣẹ́ lọ́dọ̀ yìí yọ ọmọ akájú fírídọ́ọ̀mù ìlú ẹ̀kú gbé fún un ìmọ̀ yóò lójú tó lè jẹ sínú sẹ́ nígbà tó náà bá wá ń gbaṣẹ́ ìbí ọ̀sẹ̀ wa máa yé yé yé yé yé yé pẹ̀lú ọdún gbọ́rọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn yìí àǹfààní ńlá ni tùtàrí yìí ẹlòmíì láti kéjì lómi bẹ̀rẹ̀ àbí ká ń pè ní nọ́ọ̀sì skul yọ́ọ̀ mọ̀ wá bá lọ́bàá tí ó fi lóbi ọdún mẹ́sàn-án ọdún mẹ́wàá tẹ́wàá fi wé ẹni tó rí láre kọ́ tọkànjọ́ yẹn mẹ́tẹ̀ tọ́jẹ́ lẹ́sìn tọ́jẹ́ pé ẹ̀kọ́ yẹn kì í tó kó kulẹ̀ fún tẹ́ẹ̀sì wéra wọn kọjọ́ra wọn ó ní ìdí àsìkò ó ní ìdí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ní ìdí ìfarabalẹ̀ ó ní ìdí àwọn irinṣẹ́ téèyàn ó tó lò ẹlòmíín bẹ́ẹ̀ rẹ́ pé abá ń bẹ̀ mí kì í sọ̀rọ̀ tẹ́lẹ̀ abá ń bẹ̀ mí. kódà ẹlòmíín bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pa tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ gan tá a tẹ́tí àti wájú àì nígbà bá dọ̀rọ̀ ẹ̀sìn tí mi bá bẹ́ẹ̀ rújú wọ́n tún kọ́ lè ah, nǹkan èmi náà ti máa kọ́ èmi ọmọ tí mo kọ́ ní mahad mo lórí ẹ̀ máa tún kọ́ lẹ̀ pé lágbájá kí lọ́mọ nǹkan bá sọ àbí mo lọ ọkùnrin fáwọn mi títí làtọ́ tí mo lọ wò níjọ bá ń sọ wọn kọ sílẹ̀ ìgbélágbájá báyìí ìlójẹ mọ́ o ọ̀rọ̀ ẹ̀kọ́ yìí ó ń fẹ́ àsìkò ó ń fẹ́ ìfarabalẹ̀ ó ń fẹ́ àwọn irin tẹ́ tá ń lò títẹ̀ bá ti mẹ́hẹ̀ ń bẹ̀ ìdí tí yẹn bá mọ iná ìlímọ̀ rẹ̀ ọmọ tó ká máa gbìyànjú lórí wípé à ń dẹ sí gbọ́ àwọn èèyàn tó ṣe wípé wọ́n jẹ́ ẹni tó ti lò ní òmà ẹ̀sìn yìí ẹlẹ́ẹ̀kejì bíbẹ̀rù ọlọ́run ti bẹ̀ lára wọn títan bá gbẹ̀yìn inú méjèèjì wàhálà ni ọmọ ṣẹlẹ̀ tí ìmọ̀ ìbá pọ̀ bíbẹ̀rù ọlọ́run ti bẹ̀ ẹ̀ ní tí ìjókòó débi kan ọ̀rọ̀ ọ̀fẹ́ dáwùjọ ni ọmọ sọ̀rọ̀ torí pé yóò kówó lọlé yóò máa fi ẹ̀sìn rẹ̀ ru kókúlé ayé ẹ̀ ẹ̀sìn rẹ̀ yóò máa fi ru kókúlé ayé ẹ̀ yóò máa fi fúláìtì ẹ̀ òní ilé ẹ̀sìn yẹn lò yóò jẹ tó yẹ tó ń pé lẹ́nu mi ò fi jẹ́ pé yóò dùn fẹ́ jẹ́ màmú mọ́sálásí náà ń kàlí fún yẹn mọ́sàfẹ́ ní ìdòwú lórúkọ lẹ́kù etí ọ̀jọ́ra wọn bóòlù yẹn ti fẹ́ jẹ́ màmú mọ́sálásí tó tún wá máa ti tẹ́ awo iṣẹ́ bàbá sàmú iṣẹ́ bàbá lọ́jà ọ̀jọ́ra wọn ó kò ní kò lẹ́yìn wa sallallahu ẹ̀yin babaláwo ní tó agbọ́dọ̀ jẹ́ wípé ẹ̀ńtà fẹ́ gbóhẹ̀wò ẹ̀sìn rẹ̀ ìbẹ̀wò ọlọ́run bẹ lọ́dọ̀ ẹ̀ láàrin òun àtọ́lọ́run ọlọ́run lọ́mọ gbára ní ìbẹ̀wò ọlọ́run bẹ̀ ti jẹ́ ọlọ́run bẹ lára rẹ̀ rẹ̀ tó fẹ́ ni rẹ̀ ni àtọwọ́ àtẹsẹ̀ gbogbo yóò ká máa dọ́gbọ́n kìíní pẹ̀lú ọpọlọ tí tí ṣe tí ò ra nǹkan àwọn ọmọ tí wọ́n wà bí wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yẹ jẹ́ ìbéèrè kan tí wọ́n lè sìn tẹ ò bẹ́ẹ̀ tó ìdímọ̀ sọ àti lè dìbò ẹ ń bá nípa o nínú ẹ̀yìn ọmọ kéékèèké ìfẹ́yìn àgbàlagbà ẹ̀yìn àgbàlagbà ẹ̀kẹ́ ẹ̀ ń tọ́ sàlùwàlà tán ọfẹ́ lọ sí òun ibi tó ti ń lọ ọmọ pé ọmọ kékeré kan tẹ̀ ẹ̀yà ìgbà ìjẹ́kùkù ni <laughs> ìyé ọ̀fọ́ ọ̀rọ̀ yẹn lọ́ba tẹ̀ mọ́lẹ̀ kí tọ́ba sí ẹsẹ̀ rẹ̀ nù tán ṣé yóò tún àlùwàlà rẹ̀ ṣe àbí òní fún ṣe ẹ̀ ń bá mọ̀kànlọ́wọ́ mi Abdulsalam wàá bá bọ̀ má ti jù. dáa ọ̀yà ọ̀yà dáhùn ọ̀kàrí àfáànù aláwọ̀ àgbà ẹgbẹ́ lọ́n tó mi àti sáfúrájẹ mọ̀ ẹ́ sọ̀fọ̀kẹ̀rọ̀ bá sọ̀bọ̀ bẹ̀rẹ̀ mi. kẹrí pé ìmọ̀lọ́dà lọ́làdínì ọgbọ́n ògbé àbí ọ̀gbọ́n lọ́làdínì báyìí èyí ó tún ti tán ti tọrọ tẹ̀lé ọ̀rọ̀ ní nǹkan ẹ wá jẹ́ ìbẹ̀rù ọlọ́run bẹ fún dé bí ó ti máa gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lójú nìyẹn wọ́n pọ̀ nínú àwùjọ wa àwọn ní a máa ti tẹ̀síbíyè wọ́n kàn máa tàpárà àwọn èèyàn káàkiri nígbà tó yẹ pé ìmọ̀ bọ́yẹ ọ yẹ kó wà ní tó ti ń kéwú lọ́wọ́ kọ̀ lọ kéwú ìgbára tẹ ẹ̀sìn lásán ní bẹ́ẹ̀ fún téèyàn bá rí àbá tó wé láwà ní tó fún eléégún tó fún lówó báyìí ìyọ̀wé ọ̀ tó kéde òdì ìyọ̀wé ọ̀ tó kéde ó ṣe é ṣe kọjá pé ìnira àwọn eléégún lọ́fẹ́

ká ah, egolé àwọn nu inú rẹ̀ bá ń dùn ẹbọ ẹbọ ní dunú dùn inú ẹ̀mí. tó láti ń àwọn tá a bá ń gbọ́rọ̀ wọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n tó wọn. tá a bá wá rí àwọn nǹkan míì tó fẹ́ máa wọn àwọn àfa àtàwí yẹn kì í ṣe tuntun àwọn tó ṣáájú wọn wọ́n jẹ́ sàbí táwọn ẹ̀sìn ọ̀sán náà ti bẹ̀ láyé táwọn ẹ̀sìn ọ̀sán wàá bá wọn làjà nínú ogun kan ànábì sallallahu alaihi wasallam ó pe àwọn sáadé rẹ̀ ó ní la yusalliyanna ahadukum al-asra illa fi bani Qurayza ẹnìkan kánú yín kò gbọ́dọ̀ fún wa látàrí o àti nínú nídú àwọn bani Qurayza ìgbà ní kó ti lọ kí pé kí ti pèsè gbógun tì wọ́n gẹ́gẹ́ bí wáyé tó wá látọ̀dọ̀ ọlọ́run ní ẹ bá ń lọ ní ásìrì bá tó lójú ọ̀nà mọ́gírìbì kan tó fẹ́ wọlé àwọn kan bá ní àà ilẹ̀ sọ̀lá àbàtà ẹnẹ́jà alàlùmọ́ mi nínú ẹ̀kìtà bá mọ̀ òkúta ọ̀ràn ẹ̀yẹ̀ ní kákìrún lásìkò rẹ̀ ẹ̀jẹ̀ ájó kírun àwọn kan sọ pé rárá o sáde sàtàlà yòókù ti mọ̀ pé ìwé tó bá wọlé dọ́ọ̀rọ̀ rẹ̀lẹ̀ ó ní ọ̀run ní káwọn ti lọ sí àṣírí òun ọba wọ̀ ìbẹ̀rẹ̀ àwọn ti káàdì níta wọn àwọn kan bá dúró káṣírí lójú ọ̀nà àwọn kan lọ káṣírí jù ọ lọ́wọ́ anabiwa sallallahu alaihi wasallam wà rẹ̀ mi ó ní gbogbo náà ni wọ́n ti kò gbé ọtún lòun ọlọ́run ọtún lòun òjijì ọlọ́run sallallahu alaihi wasallam. àwọn kan tẹ̀lé zọ́hírù nọ́ọ̀sì bánàbí tẹ̀lé pápáná àwọn kan tẹ̀lé mọ̀kúndù nọ́ọ̀sì ètí ọ̀rọ̀ ń túmọ̀ sí kókò mújà lọ́wọ́ ẹnìkan á lè sọ pé eléyìí lọ́kẹ̀sùn ẹ̀jù lọ́dọ̀ ọ̀tún so àwọn ohun kan bá ń bẹ nínú ẹ̀rọ ẹ̀sìn ẹ má jẹ́ kó discourage wa ẹ̀ǹtẹ̀ bá rí pé ọ̀bùn ọ̀gbọ́n ni ẹ tún béèrè lọ́wọ́ ẹ̀ ìgbà mo mọ̀ nǹkan sẹ́ni báyìí sọ̀rọ̀ báyìí ti gba àwẹ̀ eléyìí ọmọ tó tọ́ ń tọ́ sáfò èwo lọ́sẹ̀ sùn à ó ń tọ̀ wọ́n tẹ̀sẹ̀ wá tó wá jẹ́ ọ̀jọ̀gbọ́n yóò tẹ̀ wá sàlàyé yóò mú ẹ̀rí ìkíní wá ẹ̀rí ìkejì wá tó bá ti jẹ́ yí pé sẹ́nìkan ni ọ̀lẹ́rìí àbọ̀gbára lé àdíjì rọ́ àbájì tó wí yọ sàlàyé ẹ̀ tọ́wọ́ jẹ́ pé slip of tongue kọ̀sẹ́ tí ìṣẹ̀lẹ̀ sí ìlọ́sẹ̀lẹ̀ sẹ́ni yẹn yọ sàlẹ̀ sá ah, nígbà tí ìrìnkú sùn lọ kọ̀wé ọ̀jẹ̀ fún lọ́sọ̀ nǹkan báyìí ìjọ wà sàlàyé ẹ̀ orúkọ àmọ́ sẹlẹ̀ táwọn àfa àmọ́ sẹlẹ̀ táwọn àníyàn ọlọ́run tí wọ́n fẹ́ wú nǹkan tí kò pé nǹkan ní ìdùn ọlẹ́ lẹ́nu ayé àkúrò àwọn àdòrí ẹ̀ so kọ́lọ̀ nǹkan máa fọ́ wa máa ṣe ká máa gbìyànjú lónìí wípé à ń jẹ sí gbọ́ ìwú àwọn èèyàn báyẹn ọ̀rọ̀ nípa ìdájọ́ sọ̀rọ̀ pọ̀ máa wẹ̀ pọ̀ ṣùgbọ́n kì í ṣe ìjókòó ìní àdìsọ lọ́jọ́ tí n kó àwọn péjì sọ. tábà fẹ́ sàǹfààní ní Ramadan ẹ̀ kò sọ láti aláwọ̀kọ́ ni ká múra òṣìṣọ́ nǹkan méje múra ẹlẹ́ẹ̀kejì ní wípé tí Ramadan bá ti dé ká kan hadith kan bẹ́ẹ̀ nínú hadith anabi wa sallallahu alayhi wa sallam ó ní ẹrú ọlọ́run gbà mí yọ sọ gbólóhùn ẹyọ kan tí ó sì bọ́ sínú ìyọnu ọlọ́run ọlọ́run ó ti sọ pé ẹni yìí kò ní wọ iná ọlọ́run mọ́ láíláí ọlọ́run tó ga àsìkò gbẹ̀rẹ̀ o ẹlòmíì yóò sì sọ gbólóhùn kan tó ṣe wípé yọ ọ̀bọ̀ sí ìbínú tọ́lọ́run tọ́lọ́run sọ pé eléyìí kò wọ àìjẹ́ náà láíláí. ọlọ́mọdé àwọn orí ẹ má jẹ́ àfojú kéré nǹkan nù tá a bá ń ṣe ní dáadáa nínú rọmọdán ni àbí rọmọdán Ramadan ni àbílẹ̀yìn Ramadan ni pàtàkì jùlọ nínú rọmọdán. ẹlòmíì lè wá tọrọ nǹkan lọ́dọ̀ bó ṣe wá lónìí wá lánàá ó tún bọ̀ lọ́la ẹ má jẹ́ òkú ń tẹ́ ẹ̀ wá ní ẹ sì jẹ́ kó rí títí tó ojú ilé tẹ́ ẹ sì sọ̀rọ̀ tó dáa kẹ́ tàbí àmọ́. ẹ mọ̀ jẹ́ pé ẹ mọ̀ pé bó ṣe wá lánàá náà à ìwọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ẹ̀ ntọ́ ọba ní ṣe é fún tọ́ ọba ní fún ọlọ́run tọ́lọ̀ ó fi sọ pé òun ti tútù kú ìlọ́wọ́ èèyàn kò ní ná. àwọn ẹlòmíì ń bẹ sẹ́kùn mọ́ fírèmù irọ́ ni bó ṣe fírèmù ẹ̀ fún yín lónìí ó lè mọ́ fún mọ̀ pé ẹ̀yin náà lòun tó bá pàdé ní ọba tún fírèmù míì fún yín àbẹ́yìn fẹ́mfẹ́n yàtà tí wọ́n fọ́n mọ arídò ní tó ní ọ̀nà ìgbé tó gba wúlọ̀ rẹ̀ ẹ mọ́ sọ̀yìn bùkátà lọ́sọ́dé yẹn bẹ́ẹ̀ ẹ̀yẹn wá bùkátà ni ẹ wá wò

so ẹni tó bá ti ní bùkátà ti wa ká gbìyànjú bàbá ti lágbára ma kọ́lọ̀ nǹkan máa fún wa ṣe. ìbáàdà oríṣiríṣi lọ́wọ́ àánú Ramadan ìbáàdà alákọ̀ọ́kọ́ nínú Ramadan òun náà ní pé oṣù sàwọn díje Ramadan o oṣù mọ́lọ́ńdọ́ kan ẹbọ títí àti Islam wọn ò tán o ẹbọ títí àti Islam wọn ò bára wọn tán rárá o ẹ lọ ka ìparí túrọ́tìlì káhàb ayà tó parí ẹ̀ ọlọ́run bá sọ pé faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbih ahada. ẹ ń bá fẹ́ pàdé ọlọ́run dáadáa lálùkì àmọ́ iṣẹ́ rẹ ni kó mójútó tọ́ba sì ń ṣiṣẹ́ rẹ kọ́ mọ́ fa ẹbọ pọ̀ mọ́ o ilẹ̀ káàró ìdílé tá yìí ilẹ̀ tó léwu ni nípa ẹ̀sìn ọlọ́run ilẹ̀ tó léwu nípa ẹ̀sìn ọlọ́run ọmọ babaláwo ọmọ nsàmbò ọmọ ọlọ́ya ọmọ ọlọ́fun ó ti pọ̀ jù tọ́jẹ́ wípé táwọn bàbá wọn ti àtàwọn ìyá wọn wọn ò kú bẹ́ẹ̀ tàn yányán àbí tí wọ́n bá ti níṣòro báyìí tọ́lọ́ òtètè bí abùkátà wọn wọ́n bá tún sáré lọ bẹ̀ẹ́. wọ́n wá da ìsìláàmù púpọ̀ mẹ́ẹ̀bọ nígbà wọn bá ti wá lọ pé ah, àfa ọdún ọ̀ká jò ṣùgbọ́nàlá kẹ́límẹ́tò hápé òyìn ìlú abẹ́ òdodo ni ṣùgbọ́n ọmọ babaláwo ni aburú pẹ̀lú yóò ti ọlọ́run ọlọ́run ọ̀ká ájù sọ bọ́bá tún náà nílẹ́bí wọ sallallahu alaihi wasallam mọ́ kìí ṣe ájù tí wọ́n sọ̀rọ̀ ti kèdè yìí ọlọ́run kọ̀ nù ọlọ́run ṣùgbọ́n tó ń bá dé ya rẹ̀ ah, ọlọ́run ọ̀kájú kódà àfa àgbọn ló fẹ́ mú ọlọ́dọ̀ ẹ̀ kí wọ́n sọ fún ọ pé láìsẹ̀sì náà ní kí yọjá fa àìmọye àfa náà fáwọn èèyàn pé ẹ má ṣe ohun gan burú mbẹ tọ́lọ̀ ń tán bò láti rí ná tọ́lọ̀ ń dákú mọ́tò wa láti rí wọ́n sàwọn ojú wa fún wa. láìsẹ̀ǹsì àrìjàn náà kì í ṣe ìjà àbá o imán ìgbàgbọ́ òdodo tó yẹ kóró òní láìsẹ̀ǹsì àrìjàn náà. èèyàn wa jẹ́ pé yọ̀mọ̀ wa wà ní Ramadan àtòkọ́ àtòrọ̀ tó ń bẹ lẹ́nu ọ̀nà rẹ̀ kódà ìmí ìfẹ́ ìbátọ́ra yọ ẹlòmíì tó tiẹ̀ sí sọ́ọ̀bù ẹlòmíì rí tiẹ̀ mọ́lẹ̀ ẹlòmíì fi tiẹ̀ sínú bàmí ẹlòmíì inú aṣọ rẹ̀ ni anabi wa sallallahu alayhi wa sallam bẹ̀rẹ̀ pé mẹ̀ni alakọ̀tẹ̀ ní mẹ́tàn sọ́kọ̀dé ashraf ẹ̀ ń bá wo nǹkan tuntun tó ní yóò jẹ́ ìsọ̀fún tọ́wọ́ àkókò àbófin ni ó ti tẹ́ bọ́ sọ́dọ̀ nínú àdìsí rẹ̀ sọ pé mẹ̀ni alakọ̀tẹ̀ ní mẹ́tàn fọlá àtàmùtàlùwà àbùlà.

tiẹ̀ sẹ́pẹ́rẹ́ ni tòmájọ́ wọn bá bọ́ di orí efu orí ẹja mọ́bẹ̀ o n'i mọ̀ náà Sara ayé àkùrá náà lórí epo lórí ẹja alágbá adarí kọ̀ọ̀kan nínú ọmọ ilé gáàdì sára ìsìlámù nù wọn ò ní gaari tíà wọn ti kọta ní ẹbí àbáwọn tàbí àtẹkùgbẹ sí ọ̀sán wa. làwọn èèyàn mú pọ̀ mẹ́sìn ọba dojú ẹ̀rù mùsùlùmí tó bá wà ní Ramadan ọgbọ́dọ̀ sẹ́bọ gbogbo nǹkan jẹ́ kó tún bá lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ ọlọ́run ní ń tó ẹ̀dá rẹ̀ sáwà là ń wa ni ń wa ni kò tí ì bí ọ̀sẹ̀ mẹ́ta lọ ní ìsìn tí mo lọ àwọn tákì burúkú tí nítorí pé ó gbèrò ti ègbòrò twenty naira àti thirty naira lọ́kùnrin sáré tẹ bírèkì ló ti dìní bí kan ti tẹ bírèkì ló ìkejì sì ti mọ̀ ní tiẹ̀ ló bá dúró díẹ̀ ló kún fi ń dàbò láàrin ìṣẹ́jú kan sí kejì olè ìbákan dàbí ẹ fáyé mi mo wá lọ páàkì iwájú mo wá di ó ti ń ó ti ń ṣe láì báyìí ó wà lẹ́sẹ̀rẹ́ ìtọ́yẹ kó speed ó ti lọ dúró lójú ọ̀ páàkì ọba lè tọ́wọ́ àwọn iwájú òun ni ńlọ́fà kò sígbà tẹ́ni bọ́bí olé lọ́ọ́ lọ́dọ̀ ọlọ́run nítorí ogbé ara ọba àjò odidi pọ̀ á ní kó gbé mi àwọn kan máa ń gbé mi jọ àwọn bóyá tó ń gbé mi jìsìn náà àwọn tí wọn ò dúró ọlọ́run wọn wà á yà mọ́gbẹ́ wọn nìkan ní sọ́yàn Ramadan oṣù kíni o oṣù kasi sì jìnnà sí ẹbọ bó tilẹ̀ kọ́ mọ́ ẹlẹ́ẹ̀kejì nínú sẹ́ẹ̀rì tí bẹ́ẹ̀ mọ̀ Ramadan òun náà ní pé irun ni o oṣù téèyàn máa ń kírun dáadáa àwọn èèyàn kan bẹ́ẹ̀ ní àwùjọ wa tí Ramadan bá ti dé wọ́n mọ̀ tí bá ti lọ wọ́n fi tú tú ẹ́ ti ń jìnnà báyìí bá pa á àwọn ń wọn o ọ̀dà ó léwu torí ó ní àlẹ́ àdù baynana wa baynahum as-salah faman tarakaha faqad kafara. ntí bẹ láàrin àwọn àtàwọn káàbìrì iná nínú àwọn à ń kírun lemọ́lemọ́ àwọn ò lè kí gàgà ẹ ń bá gbèdú lẹ̀ ó ti pèlè ìtọ́lọ̀ jùmúrù àpọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìtọ́pọ̀ jù náà wọ́n mọ̀ sọ wípé ìyẹn ní ìmọ̀ tó bá jẹ́ pé yíro ojú ni mùsùlùmí náà láti máa pè é tó bá kú á ti rùn sí la tó yọ á fi ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run wákàtí márààrún wa kọ́ máa pé bẹ́ẹ̀ náà ní náà sílà wa káàkiri ní sọ̀lá ti fara òwe ẹ̀ ká bàbá ń pè ní ìwọ̀n átárí ká máa fi ká máa tẹ pẹ̀lẹ́ mọ́ nínú súnà àdínẹ́gbẹ̀wá sallallahu alaihi wasallam mọ́ ṣùgbọ́n ṣe ti bí àdínẹ́gbẹ̀wá sọ́lá èyí pé wọ́n ó fi méjì méjì ìtẹ̀léra wọn ọjọ́ mẹ́rin báyẹn wọ́n sálámọ̀ láàrin rẹ̀ o yóò sì ní díẹ̀ tó tó tó kí méjì méjì ni torí pé ń sinmi lẹ́yìn mẹ́rin mẹ́rin yẹn ni wọ́n fi ń pè ní sọ̀lá àti sọ̀rọ̀ òwe rẹ̀ ìrun tó di pé ó mú ìsìn lọ́wọ́ iye tó bá rọrùn fún ọ ni ó bí mẹ́ẹ̀ tó o bá ti kí sáfù ìwà ìwé tiẹ̀ ó ti gbìyànjú tọba tó wá gbìyànjú jù bẹ́ẹ̀ lọ méjì lọ́rùn fún ọ ní mẹ́rin ni mẹ́fà ni mẹ́jọ ni mẹ́wàá ni nínú súnà àdébí sallallahu alaihi wasallam a máa kí mẹ́tàlá kò mọ̀ sáfùwọ̀ ìwúkẹ́ ìgbà míì a máa kí mọ́kànlá pẹ̀lú sáfùwọ̀ ìwúkẹ́ òun gangan fún ìlú rẹ̀ sí sọ wípé sọ̀láàtò lẹ́yìn mẹ́tìnà mẹ́tìnà ìwọ̀n òwúkẹ́ bá ń kí ẹ máa kí ní méjì méjì méjì. ó sì wá nu súnà yìí pé o lè kime mẹ́rin pọ̀ o lè kí mẹ́fà pọ̀ tó bá wù ọ́ gan pẹ̀lú kìyàtọ̀ àwọn àfà o lè kí mẹ́wàá pọ̀ láì jókòó láàrin ẹ̀ kó o méjì ọ̀dọ́ ọkọ̀ kan sí kó o sì sálámà ẹ̀yọ kan ṣùgbọ́n ládàá ikú kí méjì méjì kí ń sálámà ọ̀pọ̀ ju ẹni tọ́da gbogbo ẹ̀ pọ̀ kó tó sálámà lọ wọn náà ní òun jẹ ó fi kéko tó bá ń jẹ́ pé nu mọ́sálásí tiẹ̀ ogún ni wọ́n máa ń kí kálápẹ́ ara rẹ bá gbé kò sí wọ̀mẹ́ kódà Imam Malik nílùú Madina ó ní wàá máa ti thirty six ló ń bá mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam thirty six lẹ́gbàá náà wà jẹ́ ìdíwí kejì ìmọ̀ tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé ìmáàmù kan kọ̀ wá yóò fi mẹ́wàá yóò mọ̀ lọ́ńtì ẹ̀ ẹlòmíì sì lóko kó tó jọ ìmáàmù kejì ìmáàmù kejì ó dé oní òfin mẹ́wàá yóò mọ̀ lọ́ńtì ẹ̀ ìmọ̀mù yóò bá tún dé oníhòtò sí mẹ́wàá tó yóò máa tó bí twelve gbowó tó ṣe tán láti ẹ̀yìn ẹ̀yìn ládẹ́yìn ẹ̀ sọ̀ràtù lè jà tó irú yẹn náà kò sí ìwọ̀ kankan mẹ́ àwọn alágbà òbí ni wọ́n máa sọ pé tọ́ọ̀ bá ti ṣe bá wọn ṣe mídíà àwọn ṣe tọ́ọ̀ bá ti tọ́ọ̀ bá tọ́ọ̀ bá ti dúró àlọ́ ṣe mídíà rárá o wọn ò mọ ṣe ń jẹ́ mídíà àwọn èèyàn ni wọn ò mọ ìtumọ̀ mídíà la sọ pé ẹ̀kọ́ ọ̀ ń fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì ń fẹ́ pé ìrìn orin jìnnà dáadáa ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹta ti mẹ́nu Ramadan òun ni irun òun ni ààwẹ̀ gbígbà tọ́jọ́ kù gangan ẹni méjọ́ kù òun ni ká síra fọlọ́ lálùfájà ni wá ti bẹ̀rẹ̀ títí tó ní ìwọ̀ a àní ṣe kíni kíra àní ṣe ẹ dáhùn àìlẹ́yìn tòun ní jẹun. ìdẹ́mi ò ní pé àní jẹ nǹkan kan ọwọ́ ajó ń jẹun ọjọ́ rọ́bà tó fi ẹnu sọ gbé o àwẹ̀ já àní a nǹkan kan táwa di pé àgbè mi àti ní mú nǹkan kan tí ọwọ́ adi wípé kí ni o àgbè mi bàbá àwa ti pé pẹtrol tí ọ̀fà ní ara rẹ lọ́lọ́ fẹ́ ló fà lọ́wọ́ kù tó a gbọ́dọ̀ jẹ́ nǹkan kan tá a gbèmí a gbọ́dọ̀ mú nǹkan kan tá a gbèmí ló fi gbàgbọ́ ajẹ́ pé èèyàn wà nínú ààwẹ̀. àwọn ọmọ kéékèèké ọlọ́run ti sọ̀rọ̀ tí wọ́n rọrùn ká máa fi kọ́ wọn ní gbígbà ṣùgbọ́n kí n sọ̀rọ̀ yẹn o yẹ wọn lórí tí wọ́n bá gbà á ọlọ́run ti máa kọ́lá dáa rẹ̀ lẹ́ẹ̀kan ọdún tó bàlágà tí wọ́n bá gbà á wọn ò lẹ́sẹ̀ kankan wájú ọlọ́ lókùn gbà tí ọba ti bàlágà ṣùgbọ́n tó bá ti bàlágà ó ti dọ̀rọ̀ yẹn lé lórí. ká má fi ààwẹ̀ ní àwọn ọmọ kéékèèké lára àwọn èèyàn míì ń bẹ lọ́wọ́ fún ọmọ pé ah, ó sàgbà ni báà náà ti máa ń gbà nu hmm, bó bá lágbára rẹ̀ tó bá lágbára rẹ̀ àgbàlagbà gan táàwẹ̀ bá ní lára tẹ̀lé àtọ́ pé kò fi ilẹ̀ kọ́tọ́ ti dọ́ mi àgbàlagbà tó ti bàlágà tó ti ṣe gbogbo ẹ̀ tó ti bímọ tó ti ṣe gbogbo ẹ̀ táwọn ẹ̀ bá ní lára tí ó fi wá di pé ọlọ iléèwé ẹsẹ̀ ti ń tàṣe tẹ̀lé àjọ ẹni tó ṣe kí ni o kó fi lẹ̀ yóò fi yọnu ọlọ́run kátó wá sí ọmọ kékeré bàbá àjà aago mẹ́fà ilẹ̀ rí ti ń mọ́lẹ̀ ẹfun ló ń jẹ ẹ̀ lórí kókó jẹun inú tí ọ̀rọ̀ ṣẹ̀rí àlàǹgbọ̀n ní àbọ̀rọ̀ nǹkan mi àbọ̀rọ̀ ọ̀fẹ́ tara wa. ní sọ pé ìmọ̀ló ni àjí nínú ọgbọ́n òde ẹnìkan wọ́n fóònù ẹ̀ àwọn èèyàn wa ní ọ̀rẹ́ lágbájá tọ́jọ́ mọ́ rẹ̀ pé ó ti ń fóun jẹun gángan bàbá mi gbọ́dọ̀ fún ló o ní ọ̀jẹ̀ sàrí tí mo lóru òdìdé lóru òdìdé mo ní àfà fatiwa mọ̀ nù ẹjọ́ lẹ́dọ̀ àfà àdúrà ní fẹ́ lọ ẹ fóònù wọn padà tó wọn fún lóúnjẹ ẹ fẹ́ kó lórí ra ẹ̀sìn yẹn nínú ayé àwẹ̀ gangan inú ọlọ́run bá ti sọ pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra àwẹ̀ tí mo ní kẹ́ ẹ gbà yìí ìrọ̀rùn mọ̀ ń fẹ́ fún yín kì í ṣèlera o àwọn oníṣáyẹ̀nsì nígbà wọn ti ọwọ́ bọ̀ wọ́n rí pé àǹfààní bẹ nínú àwẹ̀ tó lọ èmi gan tí mo bá yín sọ̀rọ̀ yìí mo máa ń kàwé àti kàtírà nínú àwẹ̀ ju ìgbà tí ọ̀sán àwẹ̀ ń dà lọ tí màá ti ẹ̀jọ́ yẹ tí màá ti produce ẹ̀ tí màá ti produce ẹ̀ ọmọ ń tẹ́ mi lọ́rùn pọ̀ tọpọlọ èyí ó fù yẹ aró ó fù yẹ lílọ ilé ìtọ́ ó dínkù lílọ yàgbé ó dínkù. so otu ti ó ti ó ti jẹ́ káró ó ti jẹ́ káró lálàáfíà alára wúwo ẹni tó bá tóbi tó bá ń gbàwẹ̀ dáadáa yóò yóò lálàáfíà lára ní nira fún tó ti wá mú lọ ti fi lẹ́tọ̀ọ́ fún wa pé ká fi àwẹ̀ yẹn lẹ̀ ká sọ dídọ́ mi ẹ má ká fi àwẹ̀ ní àwọn ọmọ kéékèèké lára kí àgbàdá ilà ti wà sóòtọ́ kọ́mi eke àgbàlagbà yóò di fún bí wọ́n bá ti gbàdá ilà lónìí tó gbàdá ilà lọ́la yọ pápọ̀ lónìí <laughs> àgbàlagbà ni òní ṣe bẹ́ẹ̀ ìgbà lọ́nà mi ké tètè wọ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ tó lọ bá a tọ́ wọn. àsìkò àtúbà wa ká máa ṣàkíyèsí ara àwọn èèyàn míì ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá yìí wọ́n ó pèrò ìgbà tí wọ́n bá pèrò sí èyí ọgbọ́dọ̀ jẹ́ jùlọ náà tó ti bá tẹ̀lé àmúbá yìí ọyọ jẹ́ pé sálùfájàrí bá ti lè là náà ni wọ́n mọ̀ pé wọn tẹ ẹ bá wà ń ta lọ́gànjọ́ tẹ ẹ bá wù kankan wájú tí nǹkan yóò clear sí ní láti òsì òsòsù pàǹtà tó bá di pé ẹ e ti wá rí pé nǹkan yẹn mọ̀ ti ń clear àlùfájàrí ti tó nù àlùfájàrí ó ti tó nìyẹn sáìdì ibi tó òun ti ń yọ iná lẹ́ẹ̀tì rí nǹkan funfun kan tí ọmọ wa kárí sánmọ̀ tí ọmọ kárí yọ dàbí àwọ̀ eérú níbẹ̀rẹ̀ yọ máa ẹ̀kẹ́lì sí yọ máa ẹ̀kẹ́lì sí àtọ́jà nìkí lónìí ẹ̀. bẹ́ẹ̀ náà sì ni ká máa gbìyànjú pé òòrùn wọ̀ ojú òòrùn ọwọ́ àwọn ẹlòmíì wọ́n di pámánẹ́ǹtì tí wọ́n ti sẹ́gun ọmọ wa gbóyin tí sẹ́gun bá ti tó wà wọ́n máa jẹun tó ni òòrùn lè wọ̀ before seven ó yẹ pé after seven some minutes after seven ló tó wọ̀ wíwọ̀ oòrùn ni ká máa ṣàkíyèsí ká máa lu ọ̀hún àwọn oníṣòwò wọn gbàrà lórí aago bẹ́ẹ̀ àwọn èèyàn kan bẹ́tẹ́ máa ń mú dátà tí wà fẹ́ pé ó ti wà kọ̀m̀pútáráì pẹ̀lú àwọn tí wọ́n sọ́ọ̀dì survey ike five by ní àgbájá ni five by ní òun ọwọ́ àwọn yẹn kákan máa kápò tán pa rẹ̀ pé ká máa fi community kan tí bá ní àlùfájà yìí wá látòjú rẹ̀ tí a sọ pé five ni to club ni five minutes to five ọpẹ jù ẹjẹ ká wò ó ti sọ torí kí ni wọn yẹn kì í perfect tán tá a máa sọ pé seven ńlọrọ ọwọ ẹjẹ àti sùúrù bíi five minutes after seven torí kó ṣẹlẹ̀ sí mi rí ní umluj láàrin Mẹdínà sí Mẹ́kà sọ́yẹ́ pé wọ́n ti sọ táìmù yẹn sọ́yẹ́ pé ìlà máa ń lo Mẹdínà bẹ̀tà wa travel ọbẹ̀ ọlọ́run á sáwà lè fi omi ní bóyá àtúmọ̀ jù bìí ṣe tó tọ́wà ní òwe yẹn má ti pinnu nìyẹn àwa sì wu òrùn lọ́ọ̀kan báyìí níbi tá a ti ń ṣeré làwọn ń sáré lọ bá wọn lábẹ́ tẹ́ǹtì gbà ẹ wá wo òrùn àwọn olùkọ́ wa subhanallah tẹ́kọ̀ òrùn ò ti wọ̀ ìgbà tí a fi mú ẹ débẹ̀ òrùn ti pàpà wá wọ̀ <laughs> ṣùgbọ́n bẹ́ẹ̀ nù àwọn títọ́ ìjẹ́ tó nà rí ìjẹ́ tó tọ́ ní kókò sí wọn gbàjẹ́ pé wọn. so ká fi some minutes few minutes ká kàn fi sí so kò fi lè jẹ́ pé a fi kó àpò kan. iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹ́rin nù Ramadan òun náà ní pé oṣù náwó o oṣù náwó ni nípa pé kéèyàn yóò náwó lórí fámìlì ìyàwó ọmọ bẹ́ẹ̀ náà yóò gbìyànjú lórí fáǹsẹ̀ ní fáìl ẹ̀ńtọ́ gbààwẹ̀ kó o tó ń jẹ fún o náà jẹ lọ́dọ̀ rẹ̀ kódà ẹ̀ńtẹ́ ẹjọ́jọ́ rẹ̀ kò ní ìjọ kọjá tálákà ẹ̀ńtẹ́ ọ̀dọ̀ mi láti wá nítorí pé àlejò ọ̀sán láàrin ọ̀sán ẹni tó bá ti sọ̀rọ̀ fún ẹni tó bá fún ẹni tí ó gbàwẹ̀ lóúnjẹ ládàá ẹni tí ó gbàwẹ̀ ó ti dúró irú tí ó gbà ó ọlọ́run tó wá fi fún wọn náà ọmọ tẹ̀sán yóò gba rẹ̀ ní rárá o yóò gba ọ̀dọ̀ lágbára láti kọ́kọ́ jẹun lónìí o láti sínú nígbà bá dọ̀la ọ̀dọ̀ tàmọ̀dò tòkò bí oúnjẹ rẹ kù oúnjẹ ọjọ́ mẹ́fà iná ní ẹrù kéèjì láàrin ara yín tó ẹ sì tún gbalá níwájú ọlọ́run pẹ̀lú ẹ̀kọ́ tẹ́ rí ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní pé ìrántí ọlọ́run ní àdékè ká máa pọ́pọ̀ nínú Ramadan bẹ́ẹ̀ náà sì ní ká ti máa ṣàdúrà sọ́lọ́run ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹfà káàmùra sínú a káàmù sọ̀rọ̀ àforíjì lọ́pọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọ̀sọ̀ fún ayé ní alẹ́ Ramadan kọ̀ọ̀kan lọ́lọ́ ní àwọn èèyàn tọ́lọ́ kú lọ́rùn ọdún òní wọn ọlọ́run ìyẹn ni pé àwọn èèyàn ò ní tẹ́ bọ́lá ọ̀dọ̀ ọlọ́run ẹ̀dọ́ lọ́nba ti gbàgbọ́ rẹ̀ ní Ramadan tó tó borí bù tó kùsùn lọ́rùn rẹ̀ tó ní wọlé ọlọ́run ìtumọ̀ ẹ̀sìn pé yóò kú lómi tàwọ́fì lọ́dọ̀ ń já kú lómi tàwọ́fì. ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀keje òun náà ní wípé umrah tí yẹn bá ti ń lọ Ramadan àníkùn sallallahu alaihi wasallam ó lè ṣe déédéé hajj ìyẹn ájì ìfàtọ́wò ájì àtìgbọ́rẹ́ ájì ìtọ́jú ọ̀ràn yàn ìyẹn gbọ́dọ̀ tèmi ìjọba àmọ́ para ájì lọ́dún lọ́dún lọ́dún tí ń bọ̀ kankan àníjọ sáà sọ pé umra tó bá Ramadan yóò ṣe ẹlẹ́ẹ̀kẹjọ ń Ramadan ni sọ Quran kalẹ̀ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀bà ti sọ nínú àyàtà tó tọ́wájú ìnà àǹzàlìná òbí ilé ìlàjọ ìpadà. òru yẹn káàsì lọ́nkọ́ pọ̀ nínú ẹ̀ kọ́lọ̀ ń kọ́dà kókó fún wa ti kò bẹ̀rẹ̀ nínú àyà Quran ni pé bí ẹ̀ bá ṣe lọ́n tọ́lọ́ fi yẹn kókó bẹ́ ìbáàdà kọ̀ọ̀kan tó bá ṣe ó ṣe déédéé nígbà tí wọ́n fi ẹgbẹ̀rún kan òsì tó fi sin kèé wá ṣe pé òru kan téèyàn wà máa lo lọ lò ní mọ́sálásí kan àbí lọ́dọ̀ àwọn àbá kan àbí kí wọ́n máa dá wáàsí ẹ o ìwọ láàrin ìwọ àtọ́lọ́run ló sin lọ́run o ẹ ń bá ti kí mọ́síríbì gbọ́nà tó fi ìsáyì ó ti tètè gbé òru yẹn kọ́ wá lékún ní ìbádà lóru ìtọ́fẹ́ kùkùrù bá ti lè kí nínú tó sì jẹ́lẹ̀ látòlù kọ́jú nítorí pé ọlọ́run lọ́ọ́ mọjọ́ tó bọ́ sí àti ìjà ìjọba ti kí ládàá rẹ̀ á sì dárì lọ́kọ̀ ti dúró ṣùgbọ́n kó tún wá ṣe àlékún sí ilé ń tọ́sẹ́kù lọ́wọ́ ajẹ́ pé tí ọ̀bá tún nà mu lọ́wọ́ àlọ́ máa ṣe táwọn kan lọ tó lè látòlù kọ́jú kódà àwọn mí a máa ṣe lọ́sàn-án gan tí wọ́n fẹ̀ kan kéde jẹ́ ń fẹ́ tí wọ́n fẹ́ gbowó jọ tí ọ̀bẹ tajú lè látòlù kọ́jú lọ lè látòlù kọ́jú owó adùn jẹ́ ajé ọ̀sán gan sọ́sàn àti buhari gbowó jọ àwọn èèyàn ó wá wọ́n wá sanwó wọ́n wá fowó lẹ́mẹ́sìn àlàbọ̀ wa parọ́ mọ́lẹ̀ ìdásọ̀ kan níbi bí wọ́n ṣe ń parọ́ mọ́ ẹ̀ tí fúnra ara rẹ̀ kò fúnra ara rẹ̀ àlàbọ̀ wa fẹ́ nàbí sọ́kọ́ fẹ́ kúló jọ bóyá fún mọ́sálásí ni o bóyá fún ilé ìtó ni o bóyá fún kàmí ni àwọn èèyàn wà fún ìgbé tọ́lọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ní wípé èsì káàfù ń bẹ nínú ilẹ̀ látòlùkọ́ nínú Ramadan lọ́wọ́ parí olùlẹ̀ náà àdìsí gbà ní sọ̀sálà ó ṣe ń gbà mẹ́wàá àkọ́kọ́ ìgbà mi ṣe ní mẹ́wàá ìgbé lórí tí ń ṣe ní gbogbo ìgbà lóyún tó lọ́lá jù òun náà ní pé kéèyàn ó ṣe ní mọ́sálásí mọ́sà tí ọba wa lágbára yẹ kó ṣe ní mọ́sálásí mẹ̀dínà tí ọba wa lágbára yẹ kó ṣe ní bẹ́ẹ̀sì mọ́kúndé tí ọba ti wá lágbára yẹ gbogbo mọ́sálásí òkú bákan náà ni wọ́n rò àwọn tí wọn láwọn lọ káwùlà lọ sí nǹkan kan ìrégbè ni wọn bá lọ ìrégbè ìrasẹ ìfọwọ́pani lójú káàdínàbí wà wà ń káwùlà ni sallallahu alaihi wasallam téwù tí òfin mọ kò tọ́lọ́run tó òfin láti kìí àmọ́ lẹ́yìn wá lẹ́nu ọdún sàárì rẹ̀ àdébí sallallahu alaihi wasallam kó tó kú ó ní Allahumma la taj'al qabri watanan yu'bad ìrìn ọlọ́run má sọ sàárì mi di táwọn èèyàn máa sin o àdébí ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ pé Allahumma la taj'al qabri ìdá ọlọ́run má ti sàárì mi ní táwọn èèyàn máa pa ara rẹ o torí ẹni pé nu súnà tó bá ti lọ sí Madina tó bá ti lọ bí sàárẹ̀ ànábì wa sallallahu alayhi wa sallam kó o sọ pé asalaamu alayka ya rasulallah ọ̀gbọ́dọ̀ dùn pẹ́ mẹ́ ọ̀gbọ́dọ̀ sọ pé ìwà ànábì bí yá bùkátà ni ó di kèsì nínú ọ̀sẹ̀ lọ tún wẹ̀wẹ̀ ni ọwọ́ àríṣíwájú ó sọ pé asalaamu alayka ya ababakir ó tún bí gbèsè ẹ̀yọ kan sí ó sọ pé asalaamu alayka ya Umar ó tẹ̀sẹ̀ àwọn tí ó ti dúró tẹ̀sẹ̀ wọ́n ti máa náwó ikọ̀ dábọ̀ fún láàyè nínú súnà ní pé ti tẹ́lẹ̀ ọ gbọ́dọ̀ sí ní ìmọ̀tò tọ́ ọba tó padà ọ ọ gbàdúrà ọ̀fẹ́ kọ́ bà nìyẹn tó ní ọlọ́run sàárè mi ní táwọn èèyàn mọ̀ pààrà rẹ̀ léwu kan tí ò sí ìmọ̀lẹ́wé ńlọ. so gbogbo mọ́sálásí lèyàn ti lè ṣe ìgbọ́ obìnrin àwọn àdán wọ́n ní kó ṣe ń kọ̀rọ̀ yàrá abáàlì rẹ̀ náà ní gbọ́dọ̀ àjò ọbọ̀sẹ̀gbẹ̀ kan ní ìfásẹ̀ nílé wọn kó sì máa ṣe lọ́rùn rẹ̀ kó máa ṣe ìdìgáàbò rẹ̀ bẹ́ẹ̀ ẹni lọ́dọ̀ àjò ọba lè ọtí mọ́sálásí kò ṣe é wọ̀ bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwọn ẹ̀dọ́ tí wọ́n lọ ọdún míì tí wọ́n lọ máa bá wọn ṣe ìtìkáàfù oríṣiríṣi nǹkan là ń gbọ́ o àti wọ́n ṣe ìná o ṣùgbọ́n bí wọ́n mọ lọ fi lẹ̀ táàsì yẹn tóra wọn pọ̀ pé lágbájá fẹ́ fẹ́ lágbájá tàbùdù fẹ́ gbé fẹ́ bá lọ́nu ẹ wá abẹ ní ẹ má parọ́ mọ́ o ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ní pé oṣù mà inú oṣù ká máa gbìyànjú láti máa lékún ní ìmọ̀ tó eléyìí ní kókó ẹlẹ́ẹ̀kejì ikú oríṣiríṣi dáadáa oríṣiríṣi nǹkan rí ká nínú Ramadan kókó ẹlẹ́ẹ̀kẹta sàǹfààní Ramadan ó náà ní pé nínú Ramadan ẹ̀sẹ̀ náà dì nínú ẹ̀mí tí a rí mi nínú ẹ̀mí nínú ẹ̀mí owó èlé owó èlé tó pọ̀ ní àwùjọ wa oríṣiríṣi àtòkọ́tọ́ da àdìsí ọ̀dá ìtòkùn nǹkan àdìsí ògùn ha kájìnà sí ọlọ́kùnrin ìtọ̀ rẹ̀ tó wa. ẹ̀yìn tó parí ẹ̀ òun náà lẹ́yìn Ramadan kọ́ wá jẹ́ pé bá a ti múra sí tọ́lọ́run ká tẹ́tẹ̀ ká sì tún máa ṣe bẹ́ẹ̀ lẹ́yìn Ramadan ìwọ̀n bá ti agbọ́ ìfọlọ́jẹ́ tó wúlò fún wa wọ́n tó láàánú rẹ̀ ká máa ṣàdúrà níta sì gbà kọ́lọ̀ kó fi rọrùn fún wa bẹ́ẹ̀ náà sì ni ká máa ṣàdúrà fún àwọn mùsùlùmí tí ń bẹ lágbàáyé àwọn èèyàn mi ń bẹ pé báwa ti fọkàn balẹ̀ tá a kàn pé kòsòwò ta yìí tí wọ́n kọjá bẹ́ẹ̀ ìlú wọn ò tòrò àwọn palestine wà bẹ́ẹ̀ fẹ́ẹ́ gbé wàhálà ní israel kó wọn sí tọ́fẹ́ gba ilẹ̀ wọn ó ti ẹ̀sìn gba wọn bòmí ni tí wọn ò sì gbádùn títí ń pa wọn kódà omi tí wọ́n bá mu àtọ̀dọ̀ Ísírẹ́lì ni ó ti kọjá fún ohun tó lè rí omi mu kọ́ta ìyẹn fa omi sọ́dọ̀ ó ní omi tó bá mu ọ̀dọ̀ ló ti mọ̀ gbà á bí ẹ bá fẹ́ pààyàn díẹ̀ díẹ̀ náà kí ni fi pa tó tó yùn kó bá dáàbò bò wọ́n gba ilẹ̀ ìsìláàmù wọn gbà fún wọn wọn Amẹ́ríkà gbàjọba wọn ìwé ní Amẹ́ríkà wù ìlú tó ṣe pé gọ́ọ̀mẹ̀ntì tó ti rọ́ọ̀nù bẹ̀ fún more than twenty five years tí ìlú ti ti ń bẹ láti tipẹ́tipẹ́ tí Islam ló tó dìde kí ni ọlọ ìgbéjì ẹ̀ kẹ́ni gbogbo fẹ́ẹ́ gbéjì Nàìjíríà ẹ wá wo wàhálà tí ó ṣẹlẹ̀ nípa property àwọn èèyàn tí ò lè ní dọ́kúmẹ́ǹtì mọ́ tí wọ́n ti sọ sẹ́kẹ́rì àjùlọ bọ́ tiẹ̀ ló ṣe sí ọ̀gbọ́n sí ọ̀gbọ́n kínní èyí nígbà téèyàn bá rí ni nígbà téèyàn bá rí ìwé yẹn ọ̀sán gbòòdò ni ẹ̀ wọ́n lẹ́ tí ẹ̀ tí mọ́tò bá gbá kọ́ ní ọmọ nọ́mbà àbí so amẹ́ríkà lọ wọ ẹranko láàrin ọdún méjì ìyẹn two million ló kú ní láti gbogbo ogun yẹn lásìkò ogun bíi five hundred lẹ́yìn ọdún méjì tí ogun yẹn èèyàn two million ní estimation nítorí orí pa chemical weapon oríṣiríṣi tí wọ́n lò dáhùn fún lọ́ndẹ̀ jìnnà kọ́lọ̀ ń kó butu tuntun kọ́sọ̀ di ìlú rọrùn bẹ́ẹ̀ náà sì ni gbogbo àwọn tí lè gbé èèyàn mú kásàdúrà fún wọn kásàdúrà fún orílẹ̀-èdè wa nàìjíríà yìí náà àbẹ̀ ọlọ́run àti títóbi rẹ̀ bẹ́ẹ̀ àti àánú rẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run tí wọ́n máa pé wọ ọlọ́run fún tí wọ́n máa pé wọ ọmọ ìlú fún wọn tí wọ́n máa gbé ìjọba wa lé lọ́wọ́ òṣèlú nàìjíríà ó ti di bá mi ó ti di tó ti yí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n máa ń sá sẹ́yìn ni bàbá ìfẹ́ sáńdò ní ìwé àwọn ẹ̀fẹ́ lọ́run àgbọ̀dọ̀ tó mọ́lẹ̀ èèyàn bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ mọ́lẹ̀ èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn kéèyàn àwọn èèyàn kéèyàn àwọn èèyàn kéèyàn àwọn ọmọ babaláwo ló sà ní ẹgbẹ́ fún àwọn èèyàn tó yẹ pé wọn ò sí wípé bọ́yá kan náà mọ́ owó tí ò ní wúlò fún ẹnu ayé wọ́n sì ń kó lára rẹ̀ jẹ́ òòlù dúró olórí wa Buhari kọ́ lọ́n kó fún lálàáfíà o ó ti ń ṣe bọ́jà tó bẹ́yà kùdìẹ̀kùdìẹ̀ lọ́lọ́run fẹ́ gbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ dànù kó lára rẹ̀ pẹ̀lú ẹ̀sán tó fi dé kọ́lọ́n kọ́ bá pa ẹ̀fẹ́ rẹ̀ rí àti ìwà náà kọ́lọ́n kọ́ bá tu Nàìjíríà kọ́ bá gbé àlámọ̀ ẹ̀yẹ kábíọ́dà ọ̀là àti tòbí ọlọ́run ọ̀làánú rẹ̀. ká máa gbìyànjú lórí mímọ náà ó fi gbọ́ ọ̀nà وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم